وكل بدعة الدلالة الحمد لله أدوك الحرارة سبحانه وتعالى ta'ala gẹ́gẹ́ bí àwọn àfáàwà onídàgbére bí wọ́n ti sọ sáájú tuntun tọ́lọ́run ọlọ́run ọba tó ṣe ìdàpọ̀ mímọ́ tó ṣe lẹ́tọ̀ọ́ tó sì ṣe àgbèrè síná tó ṣe léwọ̀ ọlọ́run ọba náà lásọpẹ́ àtọ̀rọ̀ kí àti ọ̀là fàánẹ́gbà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ẹni tó ti lórí lẹ́ni tó mẹ́sìn Islam wá ti sẹ̀sì náà ẹnibi ló lórí lẹ́ni tó wáyé ó ti ṣèyàwó ìṣẹ́ ọlọ́run ọlọ́run àti àwọn ẹni tí wọ́n tẹ̀lé lánàá ẹ̀sìn rẹ̀ wọ́n tó sì dáadáa títí di ọjọ́ ẹ̀san síwájú ó kí àwọn bàbá wa ìmọ̀ọ́mù gbogbo ilẹ̀ ayé bẹ̀ ọlọ́nkọba ń kí yín lẹ́yìn náà mo kí àwọn bàbá wa ọba mo kí àwọn àfá wa oníwàásí àti àwọn àfá wa onítàfírì láti náà mo tún kí àwọn bàbá ìyàwó tí wọ́n ṣe okùnfà tèmi dédé báyìí àwọn bàbá rọ̀fíà mo kí wa ìyá rọ̀bíà ọlọ́run ní kó dúró gba súná orílẹ̀ yìí ní máa ń wùwà púpọ̀ jù kí yẹn dúró gba súná mélòó mélòó àwọn èèyàn wọ́n fẹ́ sọ pé wọ́n bímọ ni kò ní ní yìí nú kí wọn náà tó ní farada jẹ́nà mo kí Idris ọlọ́run kọ́ máa tó yín ká ó sì gbogbo alápapọ̀ táwọn àjọ dọ́wọ́ dùnú ìdùnnú kálukú wa ọlọ́run máa jù kúrò sí mo kí gbogbo akí assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ọ̀rọ̀ tí wọ́n fún mi sọ wọ́n sì fi àkókò sí ọkùnrinlógún ìṣẹ́jú ìṣẹ́jú mẹ́ta wọ́n láti ìṣẹ́jú márùn-ún tó ní òun náà lè wí pé ìdàpọ̀ ní àwọn bàbá wa àbá ìdàpọ̀ mímọ́ ó ti jẹ́ tó ti sí lọ́pọ̀lọpọ̀ àwọn ààyè gẹ́gẹ́ báwọn àbá wa ti ṣàdúà fún rọ̀kíyà àti Idris wípé ọlọ́run tó so yín pọ̀ pẹ̀lú àánú rẹ̀ kọ́ máa fi ìbínú rẹ̀ tó yín ká ẹni kájú àtàwọn àbáwọn oúnjẹ fèrè sí fún wọn nísìnyí nìyẹn ṣùgbọ́n fífọ́ àwọn ìjókòó tí wọ́n máa ń se wọ́n á máa dà wọ́n kọ́ báyìí ṣùgbọ́n kì í pẹ́ tí wọ́n fi ń túká kí ló fà á ti rí rẹ̀ wọ́n ní ẹ̀gẹ́ ni káyẹ̀wò níjòkó wa lénìí mo ní àwọn kókó kókó ọ̀rọ̀ tí mo lè tọ́ka sí nítorí ti lásìkò tó gùn. Nínú àwọn kókó ọ̀rọ̀, àwọn ni pé agbọ́dọ̀ jẹ́ kọ́ lọ yé wa wí pé ìjàpọ̀ yìí, ìjàpọ̀ mímọ̀ yìí, òun gẹ́ ni ẹ̀sìn ọlọ́run ọba fẹ́ púpọ̀ jù. Ẹ̀kọ́ máa lọ bẹ́ẹ̀. Ọ̀pàtẹ̀wádìí wípé àìkọ́rẹ ni yá ṣẹlẹ̀, tí wá ti fi gàrí tí wá ti túká. Yóò láti rí wípé ìgbésẹ̀ tó kẹ́yìn ni, wọ́n láwọn nǹkan tí ṣẹ̀rí àti ìfẹ̀ẹ́kẹ́ lù kí ìtúká fi máa ṣẹlẹ̀. Láti rí pé ìgbésẹ̀ tó kẹ́yìn òun náà ni ìtúká. Àbẹ̀lọ́wọ̀n ọba Subhanahu wa ta'ala, Ọkíyà àti Ìdírísì láàrin kẹ́sì ìwà ẹgẹ́ mo ti sọ ìgbésẹ̀ tó kẹ́yìn òun náà ni kápítà rí kátúkátàkọ́ káàpẹrẹ ni mọ́ òun lẹ̀ sí ti pàṣẹ pé lọ́kọláyà wọ́n gbọ́dọ̀ máa bára wọn ṣe ní dáadáa ìtẹ̀lé gbọ́dọ̀ máa wáyé látọ̀dọ̀ ìyàwó sọ́kọ ìbí dáadáa obìnrin gbọ́dọ̀ máa kélé jókòó kọ́mọ́ máa jáde kí pòtìpòtì wọ́n sì gbọ́dọ̀ máa dọ́kọ̀ ẹ̀ lóhùn lóòrèkóòrè tó bá fi ní bùkátà sí. Bákẹ́lẹ́ ọgbọ́dọ̀ máa ṣiṣẹ́ ilé, yóò tún máa sọ dúkìá ọkọ, yóò máa dúkẹ́ ohun tọ́kọ bá ṣe fún nínú dáadáa, á tún máa sọ̀tọ́ fọ́kọ rẹ̀ lọ́rùn, kò ní jẹ́ di irú ọjọ́ ìgbéyàwó báyìí A rí pé ẹ̀sìn Ọlọ́run bá pàṣẹ eléyìí nítorí kí ìdàpọ̀ mímọ́ lè pẹ́. Lákẹ̀lẹ́ ìjọ ọlọ́wọ́ bá tún ní ẹni tó jẹ́ ọkọ sákìyèsí, tí wọ́n fi lè má túká láàrin òun àti ìyàwó ẹ̀ yí tí òun náà gbọ́dọ̀ máa fẹ̀ náwó. Ajá sọ fún, awálé tó dáa fún kí, wọ́n máa sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀, yóò máa bá sọ̀rọ̀, yóò kọ́ lẹ́kọ̀ọ́, obìnrin ò ní sáláì òní máa bú òun ní òun tún máa sọ̀tọ́ sí ìyàwó rẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó rẹ̀ tí ń sọ̀tọ̀ gẹ́gẹ́ bí àbáwà tó láìbùn àbáyàsí wọ́n ti yàwó ọ̀rùn tààlà àdìgúnmọ̀ bí wọ́n ti sọ èmi nífẹ̀ẹ́ sí kí n máa sọ̀tọ̀ fún ìyàwó mi gẹ́gẹ́ bí ìyàwó mi náà ṣe máa ń sọ̀tọ̀ fún mi láàrin pé ẹ̀sìn ọlọ́run bá pàṣẹ eléyìí nítorí kí ìtúká kọ́ máa láàrin lọ́kọláya. Bákan náà, Kò sí ẹ̀sìn ọlọ́wọ́ bá pàṣẹ ká máa ní àmójú kúrò láàrin ara wa ká máa fi sùúrù, ká máa máa bínú ẹ̀rí. Àti wípé tí àìgọ́rẹ ni é bá fẹ́ wáyé láàrin lọ́kọ láyà, láàbìrí wípé ìkọrẹ nílẹ̀ ló kẹ́yìn kìí ṣe fóun làkọ́kọ́ ká ìgbọ́rẹ ni ṣẹlẹ̀. Ẹ̀rí fọ́lọ́wọ́ àwọn obìnrin tẹ́ bá ń páyà yìí fún wọn fẹ́ jáde kó nú tẹ̀ láti ẹ̀yìn ẹ̀sìn wà sí fún wọn ó yẹ pé kìí sí ìkọrẹ nílẹ̀ lákọ́kọ́ ẹlòmí ọjáde rádá wóde bá ti wóde yọ́kẹ̀dé ni ìyá alágbẹ́já ó ti ẹ̀fẹ́ ká gbogbo orí àjá yìí ìyán ni ọmọ ìṣẹ́rí àgbẹ́ mo ní kílẹ̀ tí ẹ lọ lójú ọmọ yẹn ni bóyá wà máa lọ lé èyí ti bẹ́ẹ̀ ìgbésẹ̀ àkọ́kọ́ sí ṣẹ̀rí àwí òun ni ẹ̀sẹ̀ wà sí. Ṣé ọba gbọ́ wà sí ọlọ́run ni wá ìṣòro òun ná ní ìmọ̀dọ́ọ̀jà ẹ̀sì bùsùn rẹ̀ lẹ̀kù. Kóhun sùn lórí bẹ́ẹ̀dì kíyàn sunlẹ̀. Àìbẹ̀dẹ̀ tẹ̀ fọ́ kóhun sunlẹ̀ kíyàn sórí bẹ́ẹ̀dì. Ṣé ọba tó wá fẹ́ gbọ́? Wọ́n tó ìbò òun ẹlù wọn kí lúlù tí ò ní ṣe ní ṣùtà. wa wípé ìfìrẹni sílẹ̀ òun ni ojútùú tó kẹ́yìn láàrin lọ́kọláyà kìí ṣe fóun lọ sí àkọ́kọ́. Ẹ̀rí lẹ́yìn náà òfin ẹ̀sìn tó pọ̀ fún wa. Ètè láti rí pé ojútùú ta lè wá sí àìgbọ́rẹ ní láàrin lọ́kọláyà tó kẹ́yìn òun ní kápẹrẹ nílẹ̀. Ṣeré àkọ́ fún wa láti kọ obìnrin nílẹ̀ bí bá ń ṣàlejò lọ́wọ́. Ẹgbẹ́ ẹ̀kọ́ obìnrin yẹn ti tọ́jọ́ rẹ̀, ìyẹn ti ṣe lọ́kọláyà pẹ̀lú ẹ̀ kí ẹ wá ló wọ̀n fẹ́ mọ́ ṣẹ̀rí àpọ̀ ó ṣe ṣe pẹ́lẹ́ pọ́bìnrin yóò ti lóyún láàrin ìgbàjọ́jọ́ ti bímọ yẹn kí ẹ ti ronú kíwàdà ó sì máa lọ lé wọn bẹ́ẹ̀ nírọ̀ ẹ̀rí pé gbèsè òfin ẹ̀sìn òun ní í yóò sì ìmọ́ra alákọ̀ọ́kọ́ ẹ̀ẹ̀kejì ẹ̀ẹ̀kẹta ni wọ́n á fi díẹ̀ múlẹ̀ fún wọn ọ̀fẹ́ mọ́ ìgbà yẹn ní ó tó sẹ̀ sí kíni o ní ó tó kángára rẹ̀. ilé yìí ó kí ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ tí ó máa yé wa wí pé ìkọrẹ ẹni sílẹ̀ tó gbajúmọ̀ láwùjọ wa ń sìn òun ni ojú tuntun kẹ́yìn tá a máa ń wá sí àìgbọ́ra yé láàrin lọ́kọláyà kì í ṣe fóun nìfẹ̀rẹ̀ ọ̀rọ̀ kejì kí ni wà máa ń fa ìkọrẹ ẹni sílẹ̀ o àrí púpọ̀ láwùjọ ń sìn kódà táwọn èèyàn bá fẹ́ kìí lóde ìyàwó ń sọ pé ilẹ̀ bá ti sopọ̀ tó jòdì ìnáwó tá a jẹun ní ẹkùn ní sí ìkọ́bí láṣẹ máa ṣe ẹ̀ẹ́fẹ́fẹ́ ra yín ni ẹja tó wọ́n pọ̀ ní àánú ah, ẹ má olè pè mí sí torí pípọ̀ nú èyí tẹ́ bá yọjú sí kò ní kọ́tò ní ibi yọkẹ̀ takúnẹ̀ ní bẹ́ẹ̀ lẹ́ni jọ́nẹ́ta yìí a lọ sí wọ́n pọ̀ bẹ́ẹ̀ Bàbá dẹ̀dẹ̀ náà bá ló wọ̀n fẹ́ mọ́, ǹjẹ́ kí ló sì ṣe, ó ní bẹ́ẹ̀ ni, olóbìnrin yẹn ti kú pàdù. Ah, Kùpá táwọn èèyàn bá ń lé káàkiri, kébú ní ó ti fẹ́ra. Ah, gbogbo wóró wóró yìí tó tẹ̀ títí ọba ló wọ̀ ṣe mọ́ náà ni. Kí ni máa ń fa ìkọrẹ ẹni sílẹ̀? Alákọ̀ọ́kọ́ nù rẹ̀. Òun náà ni kí yẹn tẹ́jú yẹn ìyàwó àti yẹn ọkọ. A máa fà á lọ́pọ̀lọpọ̀ ọgbà. Ànábì sallallahu alayhi wa alihi wa sallam nínú hadith gbogbogbò wani tó ń tako ìmọ̀ ọtún yẹ àrùbá. Wọ́n a máa fẹ́bìnrin nítorí nǹkan mẹ́rin. Ànábì sallallahu alayhi wa sallam wọ́n ni wọ́n a máa fẹ́bìnrin Tí ọba bẹ́ níyàwó ti ẹ̀ ẹni tó lẹ́sìn òun ni kó fẹ́. Tẹ́rì bàtì yàdáàkì. Ọba wa fọwọ́ kólẹ̀ kó má padà pàdánù pé ká rẹ̀ ni. Lọ́rẹ́ ni tí ò lẹ́sìn bàbá Sàmásàrí, ó ní alkọ́ọ́lì, nílẹ̀ dín alkọ́ọ́lì, ọ̀ìn pínlẹ̀ tó mọ̀rẹ́ kí ó mọ̀nà ọ̀fẹ́. Ẹni tí ò bá lẹ́sìn, ká ní ẹni ẹ̀tẹ́ ni. Ẹ̀rì anábì sallallahu tó wá fún wa nímọ̀rẹ̀ pé kìí sí mẹ́rẹ̀ẹ̀rin yẹn lábá máa wo tí ọba fẹ́fẹ́ yà oúnjẹ wà fẹ́ nítorí ẹ̀ ẹ̀sìn lèyẹn lè torí ẹ̀ gómìnir lèyìn ní sàbámọ̀ lórí ẹ̀ ọlọ́run ní túnyí ká rọ̀kíyà ọlọ́run ní dáyínrú láàrin wa àtọkọ rẹ̀ ìrìn ẹ̀dàkùn ẹgbájú mẹ́sìn ọlọ́run ọba sùkánà wò tààlà ìgbàmọ̀ kọ́kọ́ rí fọ́tò ìdírísì ìdí ìlékọ́ rẹ̀ wọ́n kọ́ túndé sí wọ́n kọ́ dọ́lá túndé mọ́ ní ẹ̀wà ọ̀ àwọn Abdullahi gbó lọ́rọ̀ yìí ti lọ ẹ kọ́kọ́ lọ bá wádìí kan ọkọ̀ yìí náà torí mo dé wo fọ́tò rẹ̀ yìí ojú rẹ̀ lépọ̀ ojú rẹ̀ lépọ̀ ṣé kí sì kírun sí mùsùlùmí ni àti bọ́n ti padà sọ pé ìdírí máa wò sáà fọ́tò yìí ni ọ̀sàlàyé rẹ̀ ká mo dé ojú rẹ̀ yìí kọ́ ojú rẹ̀ yìí mi sí ń dùn báyìí ọlọ́run ní tòun ká ọ torí pé ẹ gbájú mẹ́sìn ọlọ́run ẹ̀kẹ́jú ni ọkọ yẹn aya ẹ máa ń sọ fún ìtúká ọlọ́run ní ìdàyẹrú àdẹ́sọ̀sọ́lá ni ẹ̀sìn ní kẹ́ o àdẹ́sọ̀sọ́lá tó wá kí sí àwọn òbí ọmọ nígbà ẹ̀yìn náà ẹ̀sìn ní ẹ̀wọ́ ẹ̀máwòwó ẹ̀máwò dúkìá ẹ̀máwòyè ẹ̀máwò òkìkí ànábì sallallahu alaihi wasallam ó ní idha ataakum man tardawna dinahu wa khuluquhu fazawwijuhu fa illa takun fitnatun wa fasadun 'arim ọ̀gbẹ́ni kẹfà wá parí kóhun kẹ́ fi ọmọ yín ẹ̀dẹ̀ Tẹ́kọ́ mọ́ kù. Ẹ bá pọ̀ tẹ́ ṣe bẹ́ẹ̀, wàhálà máa ṣẹlẹ̀. Ẹ̀rí ìbàjẹ́ tó tóbi dẹ̀ sì máa wáyé lórílẹ̀ akí àwọn bàbá wọn olóyè, ọlọ́nkọ́lá ni àwọn bàbá kábíyèsí, àkíyín, àkíyín, ọlọ́nkọ́sà lè fi dáadáa yín. Ẹ̀rí. Nínú kẹ́ sí máa ń fa ìfọ̀rẹ́ ẹni sílẹ̀. Òun náà ni ìyapa sí òfin ẹ̀sìn tó wá nípa kófin ìfẹ́ yẹn bá fẹ́ kéèyàn wò dáadáa, ìfẹ́ fẹ́yàwó, wàá wò ẹ̀rí àníbi sallallahu alaihi wasallam onítẹ̀sí jábá gbèrò àti fẹ́ obìnrin kan wọ̀ kọ́ dára àníyára mọ́ yẹ̀dẹ̀ ẹ̀rù ìlànìká ìhá tó dẹ̀sí lágbára àti lọ́wọ́ obìnrin yẹn tí ó fi rí ìṣẹ́ tó máa fi lọ sí ibi ó fi fẹ́ láti yẹ fàálì kó ya sílẹ̀ ẹ̀rí obìnrin yìí pé ìyàwó sàárà ìyẹn ọ̀dá ọ pé ẹni tó fẹ́ fẹ́yàwó kọ̀ọ̀kan fún wọn fẹ́yàwó wọ́n sì ń pé àwọn àbàgbé ìyàwó sàárà àti ìwẹ̀ ọlọ́lọ́mọ bí bí ọ́yà ìyẹn ọ̀gá kí ẹran fẹ́ mú tẹ́ wá fún mi yìí èmi ò sí ń tèmi ẹ̀rí àìwọ́ kiri ó lè fà á ní ìtúká sí máa fi ń ṣẹlẹ̀ kí ni àwọn kẹ́tún máa tún fi ń ṣẹlẹ̀ òun ni pé ṣé ní pàwọn ọkùnrin kẹ́tún máa ń ká sàkàsà kẹ́bí ọlọ́run ọ̀mà ní pé ọwọ́ ìyàwó òun lè fèjú tèmi lọ tóbìnrin bá ti wá ń kájú kájọ tó máa wá gbà lọ́wọ́ rẹ̀ yọ́ máa ṣàbòsí fún ìyẹn ọba wò pé ọkọ̀ alábòsí lọ́kọ̀ yìí bá bẹ́ yà wọ́n lè túká nítorí ẹ̀. nínú kẹtí tó máa ń fa ìtúká òun náà lẹni tó bá ní ju ìyàwó ẹyọ kan lọ lérò yìí pé àkọjá ewé ìdírísù ni àbẹ́ ẹ̀kọ́ láàbí ìgbéyàwó àkọ́kọ́ nì ni ò sì lérò pé àwọn àbáṣùláyọ̀ sọ pé ọmọ ti kú àmọ̀dí pàtàkì tí ó yá Ṣéèrè lòun ní ọ̀fẹ́ insha Allah. Àwọn bá akọ́ ẹdún ìgbà wọ́n ń bí wá àjílọ lẹ́ẹ̀kẹ́. Àtẹ́ni kẹfẹ́ sọ pé mọ́sílẹ̀ wọ́n ní kọ́ máa ti lọ ọ̀fẹ́ ni. Ọ̀ tí wọ́n fẹ́ fi tún rọ̀fíà nínú ni. Ní pé àwọn èrò tó ń bọ̀ lẹ́yìn ọ lórí dáadáa. Orí bẹ́ẹ̀ tí èèyàn bá fẹ́ jẹ yọ̀ kan lọ. Wọ́n wá ṣe tàmẹ́lá ilá ìṣàhúnà wọ́n wá fi dọ́dọ̀ kẹjọ kan lọ́nu méjèèjì kí àyẹ̀wò mẹ́lẹ̀kẹ̀yàmọ́ ọ̀ṣíkòrò báyìí ẹni ẹba díjọ̀gbìn àṣẹyàmọ̀ adẹ̀bí wọ́n ní ha ilé ọba tẹ̀ wá wà lùjẹ́nẹ̀ tó bá wọ́n ní ha ẹ̀rí fọ́sàgbákò ọ̀pájọ́ lùjẹ́nẹ̀ mọ́ náà nìyẹn ilé yẹn náà máa ń fa ìtúká wípé àwọn tí wá inú kẹbí bàbá òyìn fi ń túká òun náà ni kóbìnrin má ti fẹ́ ní

ìjọba wọ́pọ̀ ọ̀dọ̀ ìyọba máa ti tàbí lẹ́nu àràdà eléyìí náà kò sí nìkan bá ìdíje máa délé náà lọ àdáwọ̀ ọba wọlẹ̀ ó ti ẹ̀tún lè jọ́lẹ̀ tí ò ní jọ́lẹ̀ tán torí bẹ́ẹ̀ inú kẹtí máa ń fa ìtúká wọn ní kó kẹrin má ṣe ojúṣe rẹ̀ nílé ọgbọ̀n pínṣẹ̀ kan lòun lọ ọwọ́ olórí iṣẹ́ rẹ̀ ọ̀fíà òun ní ti ọkọ rẹ̀ iṣẹ́ bẹ́ẹ̀dì iṣẹ́ ìmójúkólé ìdáni oúnjẹ fáfúnà ọjọ́ ìyàwó àti sọ̀sọ́lá a máa mójú tó lé kódà ọkọ̀ lọta títí ọwọ́ rẹ̀ dárin jẹ̀ lọ́pọ̀ omi títí ìhá bẹ̀rẹ̀ sí ní irú ó wá gbọ́ pé wọ́n kọ́ ọmọ ọ̀dọ̀ wá bà nẹ́bí sọ́lọ́lọ́wọ́ àlọ́sọ́lá ó wá lọ mú jìsí ọlọ́run ìṣe ọ̀yà ọlọ́mọ ọ̀dọ̀ tí ọmọ wá rìn wá lọ́wọ́ fún ọ ìbílẹ̀ ìjúlé yẹn lẹ̀ fún ọ̀rọ̀ kí àtúnwò tí wọ́n ní ọmọ àṣẹ nìyẹn lọ́wọ́ sọpọ̀ ọgbọ̀ ọmọ ọ̀tọ̀ ìwọ náà ni ọmọ àṣìṣẹ́ ẹlé fọ́kọ̀ ọlọ́run ti tó yíká ọ̀. bákan náà nínú kí máa ń fa ìtúká ọlọ́run nídà irú òun ni pé kí obìnrin kó fẹ́ fi ìnáwó fi ọkọ lémọ̀. obìnrin láì sí àjọgbá ọmọdé kóhun náà tó máa sọ fóhun máa lájọgbá ẹ máa ní ọkọ lára kó máa hẹ́ lémọ̀ àti èyí tó máa máa fi kún ẹsẹ̀ lọ́tọ̀

àti fámílì ìyàwó ìyẹn náà máa ń fa ìtúká ọlọ́run ní ìdáyìn orúkọ. Ó kẹ́ ẹ̀kọ́, ó sì rí máa ṣe bí òkèrè. Ó lè ní òsì lè má ṣe bí òkèrè. Bí èèyàn bá ṣe sùúrù pẹ̀lú ẹ̀ ìtúká ọ̀bẹ̀rẹ̀. Ẹ̀gẹ̀ ìwò ti á ní kó dé ń ṣe jákùjákù yóò ṣe ẹ̀ sí rárá òsì jẹ́ tó máa tọ̀. Ìṣe sí òkèrè ni kí wọ́n máa ṣe bẹ́ẹ̀. Ẹjẹ́ má bẹ̀rẹ̀ kan wá fún àfá ìdíyìn, ọwọ́ ya wa Àìṣà ọjọ́ lọ́wọ́ tààrà Àìṣà. Wọ́n á máa bọ́ wọ́n kẹ̀tí sọ fà nẹ́bì pé òjíkẹ́ ọlọ́mọ fẹ́ wòrán o àwọn habasha tí wọ́n ń ṣeré ní ẹ̀gbẹ́ mọ́sálásí tí wọ́n ń dúró àrùkọ́ fẹ́ lọ wò òjíkẹ́ ọlọ́run olùdíyà tí á ẹ̀rí kó láti wá wójú sí àwọn òkùnfà ìkọrẹ nílẹ̀ yìí òun náà ní ká máa wò wà tó tó fi mú anẹ́bí sallallahu alaihi wasallam òun lọ̀gá wa ó ti fi fún wa lẹ́kọ̀ọ́ lórí ẹ̀ ó ti khairukum khairukum li ahlihi wa ana khairukum li ahlihi ẹni olóore jù ló yí òun lẹ́ni tí máa ń ṣe dáadáa ẹ máa bí wọ́n ẹ̀sìn máa kírun déédéé Ọlọ́run ni ẹjọ́ pàtàkì lẹ́mi yíjù, ọ̀kíyà, ní máa kí òun lè torí ìkíyà ó tó bẹ̀rẹ̀ kí ó torí eré lọ títí. Èyàn máa rí àwọn kẹ̀kẹ́ tí ó jẹ kílẹ̀sì kí ọdún kò lè ṣe wá rìn. Ọlọ́run ni ẹ̀rọ mọ́ kí èyàn máa wùwà ẹ̀sìn ìwà tó pẹ́sì mú. Ìyẹn wá lè Ẹni tó lóore jù ní pẹ̀lú sára akẹrẹ̀, èyí àmì mọ̀ta sí ara lè Wọ́n kẹ́mẹ́ ká máa ti dáadáa pẹ̀lú ara wa, ìkíní kejì wa, ọkọ̀ mọ́ rẹ̀ lọ́pọ̀ òun ni òní ìfà ìtúká kíyàwó mọ́ra rẹ̀ níyàwó ọlọ́ta méjì ò lè wọnú ọkọ̀ ọkọ̀ dàdú ní ọkọ̀ mọ́ rẹ̀ lọ́pọ̀ kíyàwó náà sì tẹ́kí ni ọkọ̀ rẹ̀ sallallahu alaihi wasallam ó ní láyé pòkò nínú mọ́kínà mo ní nìkan ó di ọkọ̀ ìyàwó kọ̀ gbọ́dọ̀ hìtì ìyàwó ẹ̀ tí ọba láìkì ìwà kan lára rẹ̀ á tún rí mi ìtọ́jà ní tòyíká ọlọ́run ti ṣe àlésí dáadáa wa ọlọ́run ti ṣàwárú akẹ́rẹ́ mọ̀ ń sàdó àlíparí tọ́lásìkò òbí ti ké wọ́n àwọn àfáwà sọ yí pé kí ẹ bá fi kádìsì ní ọ̀la láàfíà ni àbá máa fi sẹ̀rí ìwọ́n gbajúmọ̀ nù dákẹ́ta wa òun ni hadisi abúgbọ́dọ̀ àláàlì ìlọ́láyí àtọ́lá tí aláàlì tọ́lọ́run kórìnra jù lọ́dọ̀ rẹ̀ aláàlì ni ọlọ́run hẹ́ẹ̀jẹ̀ òun náà ní ìkọrẹ́ nílẹ̀ àbá máa fi ṣẹ̀rí ṣùgbọ́n gbọ́ ọgbọ́ àwọn àlàyé tá a fi sọ̀rọ̀ ṣáájú yẹn ìyẹn náà ń jálàyé ẹ̀kúnrẹ́rẹ́ wípé ìtúfá òun ni ojú tó kẹ́yìn tí máa ń ṣe láàrin lọ́kọláyà ọ̀rọ̀ fíyà àti ìbílẹ̀ ọlọ́run ní dàríro àbẹ̀lọ́run ọba sùhánù ọ̀tàlá fún yín pé báraka lọ́rù هذا وصلى الله وسلم وبارك على محمد وعلى وسلم اجمعين kárí mo kí àwọn bàbá wa imam àti àwọn àpá wa tí wọ́n ń jarí ètò àpáta tọ́fí wọn kàlẹ̀ ìdí dáadáa fẹ́rí kọ̀ọ̀tà wa هذا وصلى الله وسلم وبارك على محمد وعلى وسلم اجمعين وما gbádá wà ẹgbọ́n wọn lọ́wọ́ <laughs> <laughs> Ìlàpọ̀ ẹjá jẹ́kẹ́ Allahu Akbar. Allahu Akbar. A kí àwọn ìsáàkùnwà ọjọ́ tó wa, ìsáàkùnlá kẹ́lẹ̀ jẹ́jẹ́. Àmì